please subscribe to this channel subscribe before we go. ẹ wo five hundred naira tuntun tí wọ́n ṣẹ̀ṣẹ̀ ṣe yìí ó níyì ẹ ti rí báyìí sìn ojú ẹ̀ nìyí ẹ̀yìn rẹ̀ ní báyìí ti rí báyìí so mo á gé pépà yìí pépà ni mo gé ní sáìsì rẹ̀ ẹ ti rí báyìí sáìsì ẹ̀ ni mo gé báyìí ẹ ti rí mo á fẹ́ wo bó sì ṣe pọ̀ tó ní nàìjíríà màá wá yọ owó yìí kúrò mẹ́sìn báyìí ṣe ti rí ẹ wò báyìí o láìlọ́ọ̀nì yìí mo ti fi sínú ẹ̀ báyìí òde ní báyìí mo tún mú láìlọ́nù míì mo tún fi sínú rẹ̀ mo tún fi sínú ẹ̀ báyìí mo tún mú láìlọ́nù míì báyìí mo tún fi sínú rẹ̀ ṣé pé kò lè hàn níta mọ́ pé pépà ní báyìí bọ̀ kò sẹ́ni tó máa rí tí ò ní mọ̀ wípé ṣépù owó ní báyìí ẹ ti rí kò sẹ́ni tó máa rí tí ò ní mọ̀ pé ṣépù owó ní ẹ rọ́bà bàǹdì báyìí mo fi rọ́bà bàǹdì mú báyìí mo tó fi rọ́bà bàǹdì mú báyìí so tíyẹn bá rí lẹ́lẹ̀ báyìí ń sìn yìí sẹ́tínlẹ̀ wọ́n mọ̀ wí kò sẹ́ni tibi tí owó mú kálukú dé báyìí ń sìn yìí lórílẹ̀ owó ló wà nínú rẹ̀ á wàá gbé e sílẹ̀ níbì kan á wàá wo ẹni tí ó mú bọ́yọ́ ọkùnrin ni bọ́yọ́ obìnrin ni bọ́yọ́ ọmọdé ni bọ́yọ́ àgbàlagbà ni á wàá wò àfẹ́wẹ́ni tó máa mú. báyìí báyìí ọmọ tẹ́ ń wò yìí ń sìn yìí ó ti ń lọ fi sí ẹ̀gbẹ́ títì níwájú ṣọ́ọ̀bù mi a drop kalẹ̀ nísìn a máa rí ẹ ti rí bẹ́yẹn ó ti fẹ́ fọgbọ́n jù sílẹ̀ ó ti jù sílẹ̀ ẹ ti rí tó jù sílẹ̀ bẹ́ẹ̀ so a wá kúrò níbẹ̀ a wá máa wo ẹni tí a lọ mú owó yẹn nìyẹn ẹ ti rí that is fake money prank fake money then ẹ wo ibi tí x wà yẹn ibi tí x wà yẹn gangan ibẹ̀ lówó yẹn wà so ẹ jẹ́ ká take note ká máa wò ó ká wá wo ẹni tó máa mú ẹ jẹ́ ká máa wò ẹ jẹ́ ká ní sùúrù ká farabalẹ̀ ká máa wò lọ let's continue be watching yeah let's continue be watching and see the person that will pick that fake money yeah can you see it it is fake money this is fake money yeah let us see the person that will pick it. Agora, 40. 40. Let us continue watching. Let us continue watching. People has been passing there. Ẹ jẹ́ ká máa wò ó, ká wo ẹni tó máa mú fake money yẹn. Bóyá ọkùnrin ni, bóyá obìnrin ni, bóyá ọmọdé ni, bóyá àgbà ni, bóyá taxi driver ni, bóyá car owner ni bẹ́ẹ̀ ni ẹ jẹ́ ká ní sùúrù ká wò dáadáa. Please let us keep patient. Let us keep patient and be watching. Ẹ jẹ́ ká ní sùúrù ká máa wò ó. Ẹ rí i pé àwọn kọ̀ọ̀kan ti ń kọjá níbẹ̀. Bóyá wọ́n rí ni o. Bóyá wọ́n rí wọn mú ni o yes some people has been passing there whether they see the money the fake money on the ground they did not pick whether they did not see it we can't say yet àti ah, lè sọ bóyá wọ́n rí wọn ò mú bóyá wọn ò rí wọn ò mú àwọn èèyàn ń kọjá lẹ́gbẹ̀ẹ́ títì lọ́hùn-ún ń wo bẹ̀ àwọn èèyàn ń kọjá ń bí mọ́tò ń kọjá lọ́tún mọ́tò ń kọjá lọ ní òsì people are watching ah, people are passing yeah whether they see the money the fake money they did not pick it or they did not see the fake money so some people are passing cars are passing people are passing the other side this side women passing young man passing boy passing okada man that is bike man passing so nobody has stopped to pick it let us see what is going on can you see a woman beside it pointing maybe it's pointing to the fake money we don't know whether she's trying to stop a bike you don't know can you see whether she's trying to stop a motor uh, a motor going to somewhere ẹ eh, jẹ́ ká farabalẹ̀ ká máa wò àtúnrí mọ́ o àwọn èèyàn ń kọjá ní òdì kejì lọ́hùn-ún ẹ jẹ́ ká máa wo ọ̀kadà ń kọjá ẹ jẹ́ ká máa wo ohun tí á ṣẹlẹ̀ ẹ jẹ́ ká farabalẹ̀ ká máa wò bóyá ọkùnrin ló máa rí tó máa mú un ah, eh, ẹnìkan ti tún kọjá o wọ́n ń rí i bóyá wọ́n dẹ̀ mú un ni a lè sọ ọ̀kadà ń kọjá a máa wo ènìyàn tó máa mú un bóyá ọkùnrin ni bóyá obìnrin ni bóyá ọmọdé ni bóyá àgbà ni ṣùgbọ́n ẹnìkankan kò mọ̀ nínú wọn bí ọmọọṣẹ́ mi ṣe jù ú sílẹ̀ ẹnìkankan kò mọ̀ bá a ṣe fi síbẹ̀ yẹn kò sẹ́ni tó fura nínú wọn ẹ jẹ́ ká máa wò ó ká máa wo ohun tí ó máa ṣẹlẹ̀ àwọn mọ́tò ń kọjá lóríṣìíríṣìí. fake money yẹn ó sì wà lẹ́gbẹ̀ẹ́ títì ó wà níbi tí x yẹn wà ó wà ń bẹ̀ ó sì wà ń bẹ̀ ó wà nílẹ̀lẹ̀ ń bẹ̀. àwọn èèyàn tí ó hàn lẹ́gbẹ̀ẹ́ ọwọ́ ọ̀tún yẹn tó hàn fírífírí yẹn táàpù wà bẹ́ẹ̀ tí wọ́n ń pọn omi wọn ò mọ̀ rárá wọn ò mọ̀ bá a ṣe fi kalẹ̀ wọn ò mọ̀ kò sẹ́nìkan kan tó mọ̀ nínú wọn torí lọ́wọ́ ọ̀tún yẹn níbi tí àwọn èèyàn ti ń yọra díẹ̀díẹ̀ yẹn àwọn èèyàn tó bí méje ń bẹ̀ sí mẹ́jọ bọ̀ tí wọn ò mọ̀ wọn ò mọ̀ rárá wọn ò mọ̀ àwa tá a dẹ̀ wà nínú ṣọ́ọ̀bù náà èmi àtọmọṣẹ́ mi nìkan kátápé lọ́rẹ́ mi àlèpé lọ́mọṣẹ́ kàn wá kí mi ni òun pẹ̀lú ọ̀rẹ́ mi yẹn lájọ mọ̀ ṣọ àwọn yòókù tó wà nínú ṣọ́ọ̀bù gan ò mọ̀. bá a ti sẹ́ẹ̀tì kámẹ́rà kalẹ̀ gan wọn ò mọ̀ pé kámẹ́rà ń ṣiṣẹ́ wọn ò mọ̀ rárá mọ́tò ń kọjá lẹ́gbẹ̀ẹ́ ọ̀hún ń kọjá lẹ́gbẹ̀ẹ́ bí máṣíìnì ń kọjá ẹ jẹ́ ká farabalẹ̀ ká máa wòran bóyá ọkùnrin ló máa mú ni o bóyá obìnrin ló máa mú fake money yẹn ni o bóyá ọmọdé ni o bóyá àgbà ni ẹ jẹ́ ká farabalẹ̀ ká máa wòran. má ṣe ń kọjá wọ́n ń gbẹ ẹnìkan tuntun kọjá lẹ́gẹ̀dẹ̀ o kò fura bóyá kò rí ni bóyá ó rí i bóyá kò mú ni a lè sọ. ẹ jẹ́ ká máa wo ohun tó máa ṣẹlẹ̀ ẹ jẹ́ ká máa wòran ẹnìkan tí ń kọjá lẹ́gbẹ̀ẹ́ ọ̀hún lẹ́gbẹ̀ẹ́ títì lódì kejì machine tí ń kọjá mọ́tò ń kọjá machine kọjá. ẹ jẹ́ ká máa wò ó ẹnìkan padà mú nílẹ̀ ó dájú ẹnìkan padà máa mú kò sọ́gbọ́n rẹ̀ ẹnìkan tó ti ń kọjá o ẹnìkan máa mú ẹ jẹ́ ká máa wò ó. owó yẹn ṣì wà ńlẹ̀ fake money yẹn ṣì wà ńlẹ̀ ẹnìkan ti kọjá lẹ́gbẹ̀ẹ́ bẹ́ẹ̀ o á mi ò pé nìyí rí rárá màá ṣì ń kọjá lórí títì ẹnìkan ti tún kọjá lẹ́gbẹ̀ẹ́ bẹ́ẹ̀ ẹ jẹ́ ká máa wò ó báwo tó máa ṣẹlẹ̀ ẹ jẹ́ ká máa wòran bóyá ọkùnrin ló máa mú ni o. bóyá obìnrin ni o bọ̀ èmi ń wò ó ah, bí ẹni pé obìnrin lójú kòkòrò owó o but àwọn obìnrin tó ti kọjá ńbẹ̀ ti pọ̀ bóyá wọn wàá rí ni kò yé mi àríyàn ò tí ì yé mi tó àwọn obìnrin ti kọjá gan-an níbẹ̀ àwọn ọkùnrin ti kọjá bóyá wọn wàá rí ni o bóyá wọ́n rí wọn ò mú ni o a lè sọ àárín yẹn ẹ sì jẹ́ ká fi ara balẹ̀ níwọ̀nba ẹ jẹ́ ká fara balẹ̀ níwọ̀nba ká tó wo ohun tí ó máa ṣẹlẹ̀. jẹ́ ká fara balẹ̀ ká máa wòran ẹ jẹ́ ká fara balẹ̀ ká máa wò ẹ rí i pé ẹnìkan tó ti kọjá lẹ́gbẹ̀ẹ́ bẹ̀ àwọn mọ́tò kọjá bóyá wọn ò wọlé rárá ni bóyá wọn ẹnìkan tó ti kọjá ń bẹ̀ lẹ́ni póbìnrin lílé yìí ó lo ọmọ kékeré ni àgbàlagbà ọkùnrin kan kọjá ń bẹ̀ ẹ jẹ́ ká máa wo ohun tó máa ṣẹlẹ̀ ẹ jẹ́ ká máa wò mímọ̀ wípé láìpẹ́ láì jìnnà ẹnìkan máa mú mo máa mo rárí dájú yẹn pé ẹnìkan máa mú sẹ́ẹ̀ but ọkàn mi ń sọ fún mi o <laughs> kọ́mọ́dé jẹ́ kóbìnrin ló máa mú obìnrin tó yẹn láìpẹ́ owó gan ẹ má bínú o mò ń wò bẹ́ẹ̀ ni pé obìnrin ló máa mú ńlẹ̀ obìnrin ló máa mú mo kàn ń rò bẹ́ẹ̀ ni o mi ò lè má jọ jẹ́ bẹ́ẹ̀ o ẹ̀hán ẹnìkan ti dé o ee eh, ọ̀kadà mà ti rí o àbẹ́ẹ̀rí aa ah, ó ti mú lẹ̀ ó ti mú ó ti fi sáì mú aa ah, ó ti fi sí díẹ̀ ó ti lọ o ee eh, ọmọ sẹ́mi ti wọnú lé padà <laughs>